الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجداد أقنمنا عن النبي بتجاه ما شاء الله ilé ìtúsí pé òun lọ ga nípò sí kejì nínú gbogbo àwọn ànábì Allah lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iná ni bàbá ńlá wa ànábì Ibrahim alayhi salam ànábì Ibrahim alayhi salam ọjọ́ ẹni tó ṣe wípé olú ẹlẹ́dà wa ó fi mànà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyànjú. lórí àti mànà ó sì jẹ́ ẹnìkan tó ṣe pé agbẹ́dìde láàrin àwọn òbí ẹbí ará tí gbogbo wọn jẹ́ abọ́gibọ̀pẹ̀ olúwa ẹlẹ́dàá wa ó ṣàánú ànábì Ibrahim aleyhi salam pẹ̀lú kó fi wọ́n mànà ó tún wá sí wọn ní ànábì rẹ̀ ìránṣẹ́ rẹ̀ àti pé òun gan gan gan òní bàbá èyí tó pọ̀ jù nínú àwọn ànábì Allah olúwa ẹlẹ́dàá wa ó mú ànábì Ibrahim alayhi salam láti má tètè rọ́ọ̀mà bí lẹ́yìn tí wọ́n ti dàgbà wọ́n ti dògbó olúwa ẹlẹ́dàá wa fún wa ní ànábì Ismail alayhi bí lẹ́yìn ànábì Ismail olúwa fún wa ní ànábì ìhàkù wọn tún wá di bàbá bàbá látara ànábì ìhàkù erékùn ànábì ìhàkù àwọn náà bí ànábì ìhàkù alayhi salam ìdára ńlá olúwa ṣe fún bàbá ńlá wa ànábì ibrahim alayhi salam nípa pé olúwa pa wọn láṣẹ tí wọn ṣe islam lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n dáhùn ipá àwọn ti mùsùlùmí fún Allah ọba gbogbo àgbáńlá ayé anabi Ibrahim aleyhi salam wọ́n fẹ́ kí ìdẹ̀ra yìí kọ́ ma lórí tàwọn nìkan wọ́n ti pe gbogbo àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn ìpolówó ti sa Islam lẹ́sà fún wa lẹ́sìn ẹ ò gbọ́dọ̀ gbà láti kú àyàfi ní mùsùlùmí báyìí ni ọmọ ọmọ wọn Ànábì Yakubu alayhi salam àwọn náà sọ fún àwọn ọmọ tiwọn eléyìí jẹ́ àsọtẹ́lẹ̀ ńlá eléyìí tó yẹ káwa náà ká mójútó dáadáa parikori Islam la wà orí rẹ̀ náà la sẹmí orí rẹ̀ náà la kú ká sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fún àwọn ọmọ wa eléyìí ni àsọtẹ́lẹ̀ ńlá tí gbogbo bàbá tó bá gbọ́n gbogbo màmá tó lérò lórí wọn gbọ́dọ̀ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fún àwọn ọmọ wọn torí bá ti ṣe ríra wa tá a mara wa tá a rí pa jẹ́ kankan náà mọ̀lẹ́bí ni wá bàbá la jẹ́ fáwọn ọmọ wa ọmọ làwọn ọmọ wa jẹ́ fún wa kájọ wà lójú kan náà láyé ń bí ní ti dáadáa yóò wù wá náà kájọ wà lójú kan náà lálùjánnà olùwàlẹ́dàá kọ́mọ́sílẹ̀ wọ̀ wá ìdí nìyí tó ti jẹ́ pé gbogbo òbí òun náà gbọ́dọ̀ sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ lórí islam wọ́n bẹ nínú àwọn òbí tó ṣe wípé olúwa ràn wọ́n lọ́wọ́ wọ́n rí àwọn ọmọ wọn tọ́ wọ́n rí àwọn ọmọ wọn darí lọ sídìí tó dáa látọjú wọn islam ní gbogbo ọmọ ń ṣe ọmọ kankan òfijọ́ kan mú islam lọ́tà wọ́n tún gbìyànjú ni lórí àti ní àlékún àgbọ́yé lórí islam yìí báyìí àwọn òbí tó lu abá ṣe irú ìdẹ̀ra yìí fún ìdẹ̀ra ńlá ló lu àṣẹ fún wa tí wọ́n máa dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra yìí torí kò sí ìdẹ̀ra kan tó tó eléyìí nǹkan tá a sì tẹ́pẹ́ tá a bá kú tó bá dúdú ọ̀gbìn dàlùkìyàmá yọjọ sábàbí láti ọ̀rọ̀ àlùjáná wà òní nǹkan tó ga jù yàtọ̀ sí ń tá bá kú lórí ẹ̀ tó bá dúdú ọ̀gbìn dàlùkìyàmá lọ́jọ́ sábàbí tá a fi wọná kò sí tó burú tó eléyìí. wọ́n bẹ nínú àwọn òbí tọ́kí látòjú ayé wọn àwọn ti rí àdánwò tí àwọn ọmọ ń fi Islam sílẹ̀ wọn láwọn ò ṣe wọn lọ sí nǹkan míì àwọn òbí yìí bákan méjì làwọn wọn bẹ nínú wọn ẹni tó ṣe kó gbìyànjú ó sapá sásẹ̀ ó sá sókè ó sá sísàlẹ̀ láti rí pé àwọn ọmọ yìí padà síbi Islam orí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àtẹ̀tẹ̀ kú eléyìí kò ní ẹjọ́ kan tí ó jẹ lórí ọ̀rọ̀ ọmọ tó bá di lọ́la gbẹ̀ngà lùkìyàmà nítorí pé torí ọmọ ọba àdáràn tó ṣe ló kọ tiẹ̀ ìbéèrè tí wọ́n bí ọ léèrè iná ní pé báwo ló ṣe dẹjúlẹ̀ títà lùbọ́ fi wọ́ kí ló ń wọ́n tọmọ rẹ fi di káfíìn ìwọ ẹlẹ́dàá ni wọ́n gbìyànjú wọn náà sì mọ̀ pé mo gbìyànjú kò sí ipá tó ń tà lórí pọ́mọ yìí kọ́ padà sórí ẹ̀sìn Islam wọn gbogbo ìyànjú mi lórí kó padà pàbó ní jáde oní àwíjàre wọn bẹ ìdákejì ìdákejì làwọn òbí tó ti pé ọmọ yìí padà mọ́ wọn lọ́wọ́ ó ló ń fẹ́ sẹńtọ òbí sì dágun láti oníkọkàn tọba òkàlùkù kọfíra ẹsẹ tọ nítorí bá wo kálukú kó fi rẹ̀ ṣe ó rí i pé arọ lọ́mọ yẹn ọrùn wọ́tọ̀ lẹ́sẹ̀ ní dáràn sí i lágbọ́n pé olùwàbá bí ọ́ níjọ́ gbẹ̀ngàn kéyàmà ìnà wọ́ọ̀ràn tọmọ rẹ fi di káfíìrì ó ní nǹkan kan tó fẹ́ sọ láwùjáre lọ́jọ́ tàwé ìráyè nítorí pé tọ́ba ní á mo ní ah nítorí wúlò fira rẹ̀ sè èso àlà tọrọ kó ló wá fún ọlọ́mọ lásán ò fún ọlọ́mọ lásán ipò wo lọ́mọ máa wà tí òbí tí ó ju agbára òbí lọ kò sí kò sí ipò tó máa lè wà láyé tí ó ju agbára òbí lọ kò sí ipò tó máa rẹ lè wà tó lè kọjá àbáwí lọ́dọ̀ rẹ̀ kò sí ipò tó lè wà tó lè kọjá kó pàkíyèsí rẹ̀ nítorí pé ọmọ rẹ ni ìdí ni ọmọ kan kì í dàgbà lójú òbí rẹ̀ débi wípé òbí ọmọ wa tinú níbi àti lè bọ́mọ rẹ̀ sòdodo òbí òní lè bọ́mọ rẹ̀ sọ́ńtì sòdodo yọmọ abẹ́lò ní sòdodo irú òbí kò bí wò lè léyìn. ṣebí tí ó bá jẹ́ sí pé àkíyèsí tó ń pé àwọn èèyàn ọ̀fẹ́ fi wá ìsọfún wa ni níbi káàbùrú ọmọ sí wọn ọmọ rẹ gan-an làkọ́kọ́ ẹni tó yẹ kó wá ìsọfún níbi káàbùrú ọmọ sí wa ni ah, ah, ẹni tí ọ ni ọmọ bó ti fẹ́ bá sọ ọmọ bó ti fẹ́ bá ta ni sọ òbí màtí ọmọ wa dọ̀gá rẹ̀ kó lọ́mọ ti lè dọ̀gá rẹ̀ kò lè dọ̀gá rẹ̀ láíláí Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ wa wọ́n ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi ẹni tó bá rí ìwà àgbàjẹ́ nínú yín kó àwọn ọmọ wa wọ́n ń tí ẹ̀ bá wá lè fọwọ́ kọ̀ ànábì ní kẹfà hàn kọ̀ gbọ́dọ̀ mọ́sí wa jẹ́ òun gẹ́gẹ́ bíi tani sọ̀rọ̀ á nílé bọ́mọ sọ̀rọ̀ òní lè sọ fọmọ pé tó ń ṣe yóò dáa tó o bá tún lè fi ahọ́n kọ̀ ànábì ní ẹ̀fọ́ kàn kọ́ káfọ́ kàn kọ́ nǹkan òní lẹ̀ jù torí di eléyìí kọ̀ parí sáyò ìṣirò ń bẹ́ńjọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ ọ̀sán sì ń bẹ̀rẹ̀ oníkálukú wa kó kíyè sára oníkálukú wa kó kíyè sára yàtọ̀ sí pé à ń kọ́ gàjẹ́ fọ́mọ a tún gbọ́dọ̀ máa ṣàdúrà fọ́mọ èyí pé kíkọ̀ tó ń kọ̀ lásán kò tó àfi kó lu akọ́ràn ọ lọ́wọ́ wọ́n máa ṣàdúrà fáwọn ọmọ rẹ kọ́rọ̀ wọn dà wọ́n máa ṣàdúrà fáwọn ọmọ rẹ kọ́rọ̀ wọn má bàjẹ́ nítorí pé wọ́n lágbára tó fi lè dá tó ọmọ ṣe gbogbo ọkọ̀ wọ́n bá wú ọ̀fẹ́nu báwí ọ̀fọkàn kọ́ fún ìyànjú ni olúwa ló jẹ́ kí ìyànjú yẹn kọ́ wá sí ìmúṣẹ. torí di eléyìí báyìí àtàtàrà anabi ibrahim aleyhi salam àti kẹ́kọ̀ọ́ anabi ibrahim sadua ó ní wájú níbẹ̀ni yẹ ẹ̀mí àbúdàl ọ̀fúnà ìwọlúwa àtẹ̀mí àtàwọn ọmọ mi gbé wa jìnnà sí máa jọ́sìn fún sáà ànábì ibrahim ṣàdúrà báyìí wọ́n sì ní bàbá àwọn olùgbàgbọ́ òdodo àhàzáwà lọ ayọ kágbẹnu lọ agbọ́dọ̀ máa ṣàdúrà wọlúwa àtẹmí àtàwọn ọmọ mi tí wàá ní mùsùlùmí tí wàá ní mùsùlùmí jálẹ̀ wọ́n sì wá lọsẹbọ wọ́n sì wá lẹ́ni tí ó jẹ káfíìrì wọ́n sì wá lẹ́ni tí ó máa takọ ẹ̀sìn rẹ̀ ṣe bẹ́ẹ̀ kárí àwọn ọmọ mi àtàwọn àrọmọdọ́mọ mi títí láéláé inú àdúrà tó kí kálukú ọmọ àṣẹ nù èsì pé kákan ọ̀hún rí mọ́lẹ̀ owó iná ni fún mi lówó fún mi lówó kọ́lé fún mi ra mọ́tò fún mi ọkọ̀lé fún ọ ra mọ́tò fún ọ káfíìrì ló ń ṣe owó fò owó àdánù mọ́tò àdánù ilé àdánù nítorí pé Islam ó ju gbogbo nọ́ńsẹ̀nsì wọ̀nyẹn lọ olùwàlẹ́dà wa kọ́ mọ́pọ̀ àdàtà ìdá olùwàlẹ́dà wa ó sọ wa kọ́ bá wa sọ ìsìn wa olùwàlẹ́dà wa kó jẹ́ ká lè mójútó ẹ̀sìn wa olúwa ẹlẹ́dàá kó ṣe islam wa ní sábàbí táwọn òkúra àlùjánnà wọ̀ olúwa kó ṣe bẹ́ẹ̀ kárí àwọn ọmọ wa kó ṣe bẹ́ẹ̀ kárí àwọn àrọ́mọdọ́mọ wa olúwa má jẹ́ kó máa ná kó wà nínú wa má máa ná kó tààrà tù wá jáde subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu